àti àwọn ìjọba alẹ̀ àti gbogbo nǹkan tọ́nà ọba dá wọn ò wónú wọn ò wòye sí ni ọ̀dà tí yẹn bá wòye sí ọ̀rọ̀ wo ló fẹ́ wúlò fún wọn mọ́ èyí tí wọ́n fojú ara wọn nílé ayé kò sàǹfààní fún wọn ṣé ọ̀rọ̀ tó wá lọ́ọ́ gbà wá látọ̀dọ̀ mi tí wọn ò sí ń bẹ̀ tójú wọn ò tó níwọ̀n àgbàgbọ́ nígbà tí wọn ò lè wọn ò lè sàǹfààní pẹ̀lú tí wọ́n fojú ara wọn ní kedere báyìí kí wọ́n sì gbà pọ́ lọ́wọ́ làwọn máa sìn ọ̀rọ̀ àdé ọ̀wà ní ọlọ́run ti rán mi ṣe sí yín wọn ò lè gbọ̀gbọ́ àwọn tí wọn ò tí wọn mọ importance of summer wọn mọ importance ilẹ̀ sí kí wọ́n mọ̀ pẹ́ dọ̀ ọlọ́run ni tọ́lọ́run sì lè dá èkéyìí àrà tó bá wù lórí wọn kò sí àyà kùránì kan tó lè wúlò fún wọn lẹ́yìn yẹn ìtumọ̀ kanu lọ́dọ̀ àwọn àfa أي فبأي حديث بعد هذا الحديث المتقدم بيانه يؤمنون يعني pé ọ̀rọ̀ wo lẹ́yìn ọ̀rọ̀ tó síwájú yìí tá a ṣàlàyé rẹ̀ fún ọnù àyà yìí ọ̀rọ̀ wo ni wọ́n tó wá gbàgbọ́ wákìlá àwọn àfa kan tó wá sọ pé àdọ̀mír lil Qur'an wọ́n ní dọ̀mír yẹn o wọ́n ní Qur'an ni ó ń sẹ́rí lọ́ọ́ bá ìyẹn ni pé ẹ̀yin ọ̀sẹ̀ bọ̀ wọ̀nyí wo lẹ tó fẹ́ gbàgbọ́ lẹ́yìn kùránì sódù falẹ̀ gbàgbọ́ ẹ pé fada máa sọ̀rọ̀ màá ní bàbá màá ní ba ìfa ní gbólóhùn bà ní gbólóhùn ìfa náà máa sọ̀rọ̀ ọlọ́run wa ń dojú ọ̀rọ̀ pa àwọn ọ̀sẹ̀ bọ́ fàbíháyì hadithin bá adáhu yominun ọ̀rọ̀ wo lẹ tó fẹ́ gbàgbọ́ lẹ́yìn kùránì ṣé fáyí ni ṣé erùpẹ̀ tó ń tẹ̀ ń lọ tó fẹ́ gbàgbọ́ erùpẹ̀ erùpẹ̀ ló lọ wò ń bọ̀ fẹ́ kọ́sẹ́ àbí ìyẹn lọ fẹ́ gbàgbọ́ ọlọ́run tó sọ pé òun lè mọ kọ̀ọ̀kan òun lè gbàgbọ́ erùpẹ̀ ni wọ́n tún bá wọn sọ̀rọ̀ erùpẹ̀ kì í ṣe pé ṣé ẹ tún fẹ́ gbàdí ìsìnkú lẹ́yìn kùránì ni àwọn tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ àwọn wo ni tó dojú ọ̀rọ̀ kọ àwọn mùṣírikù ni àwọn ọ̀sẹ̀ bọ̀ wákìlá lè muhammed sallallahu alayhi wa sallam àwọn kan ní hu yẹn muhammadu ló dúró fún ìyẹn ni pé fàbí ayi hadithin bá adáhùn yìí ọ̀rọ̀ wo tó fẹ́ gbàgbọ́ lẹ́yìn ìgbà tí muhammadu ti wá báyìí ó dè tu mẹ́lò mẹ́lò mẹ́ta ìtumọ̀ àkọ́kọ́ ni pé àwọn sámà tilẹ̀ kò sàǹfààní fún yín ẹ̀rí tí wọ́n rò ọ̀rọ̀ wo la ẹ rò nínú ọ̀rọ̀ ọlọ́run ìtumọ̀ kejì Quran fasos odufa ìyẹn ni pé ọ̀rọ̀ wo lẹ tún fẹ́ nígbàgbọ́ nù rẹ̀ lẹ́yìn àlùkùránì ṣé ẹ fẹ́ gba ifá gbọ́ ni ìtumọ̀ kẹta anabi Muhammad òun ni wọ́n níwú yẹn tún dúró fún ìyẹn ó sì túmọ̀ sí pé ọ̀rọ̀ wo lẹ fẹ́ gbàgbọ́ lẹ́yìn tí Muhammadu ti wá báyìí ìtumọ̀ kẹrin wakila lèlè ajal alimadukuru kọbla wọn ni hu tó wà ń bẹ yẹn wọn ní ikú tó lọ ń dá kàn gangan lórí fàásì pé wàhásà à ń kọ dìkítàdàbà ajaluhum ó ṣeé ṣe o kó ga sí pé ikú wọn ti súnmọ́ létí wọn fi dìgbọn yìí o tó túmọ̀ sí wípé ẹwọ túmọ̀ táwọn àbá tu ìwọ́nú márààrún yẹn ló túmọ̀ sí pé mọ́gbà àdìsí bọ̀ èwo nínú ẹ̀ ló túmọ̀ sí pé má lu àdìsí ànábì kúlìtù èmi ọ̀rọ̀ tí mo ka àwọn afáwa ni wọ́n sọ èmi wá fẹ́ sọ̀rọ̀ tèmi báyìí mo fi sọ pé kúlìtù ọ̀rọ̀ tèmi nu wallahu a'lam aláwọ̀ ló sì nímọ̀ jùlọ kawunu dọ̀míìrù rọ́ọ̀jì àni ìlàlẹ̀ ajálù alẹ́mọ̀tòkòrò kọ̀bùláhù azhar pé arọ́pò orúkọ yìí ó ṣẹ́rí padà sí. Si, ajal ikú tí wọ́n dákọ síwájú gbọ́nà yẹn adhar wọn lọ́rọ̀ jù o nínú ìtumọ̀ táwọn afáà fún gbogbo rẹ̀ pátá ìtumọ̀ pé wọn ò wòye sísánmà ni ìtumọ̀ pé ànábì ló túmọ̀ sí ìtumọ̀ pé kuran ló túmọ̀ sí ìtumọ̀ pé ajali ló túmọ̀ sí tó jẹ́ nǹkan mẹ́rin yẹn nínú gbogbo ẹ̀ pátá pátá pátá linguistically ajali ló túmọ̀ sí olóhàn jù kí ló fà any pronoun refers to the nearest item tẹ́ bá ti dàpọ̀ pronoun item tó bá súnmọ́ jùlọ ló ń ṣẹ́rí sí so ajásí wípé ẹ̀lẹ́ anna domir yẹ́rìjìyàn ìlàlẹ́ akrab fil madhkur pronoun refers to the nearest item mentioned. èyí tó súnmọ́ nígbà tó lọ́n ka pé ṣé wọn ò lè wòye sí sánmà ìjọba sánmà ìjọba alẹ̀ àti gbogbo tó lọ́wọ́ bá dá the next tó lọ́wọ́ bá tó dá kọ́ bẹ̀ yẹn ó ní pé àbí ọjọ́ òkú wọn ọjọ́ ọ̀parun wọn ó ti súnmọ́ ni tó dá kọ́ kẹ́yìn nù tó bá ti súnmọ́ ọ̀rọ̀ wo ní fẹ́ gbọ́ nígbà náà mọ̀ kùránì ò lè wúlò fún wọn mọ́ nígbà náà mo sọ yí pé tòmíì. n tó súnmọ́ jùlọ kó jẹ́ tùmọ̀ ọ̀rọ̀ yẹn ni pé ọ̀rọ̀ wo lẹ fẹ́ gbọ́ nígbà tọ́jọ́ ọkù wọn bá ti dé bẹ́ẹ̀ náà sì ni ẹni ọjọ́ ọkù ẹ̀ bá ti dé nítòótọ́ tó ń kọ́ kàkà kú kẹ́lẹ́mọ́tò sàádà kankan kò lè má ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ mọ́ kò ṣeé ṣe mọ́ fún mọ́ torí pé ó ti ń kọ́ kú kò sọ̀rọ̀ kankan mọ́ tó lè wúlò fún un wà mísìlù háàdì ilẹ̀ àyà fi suratul Ghafiyah irú wáyà yìí gangan ó tún wà ní suratul Ghafiyah wà wà qawluhu ta'ala onẹ́sì ni ọ̀rọ̀ náà bá tó sọ wípé pe ní ni 45 verse six tilka ayatullah tilka ayatullah ìwọ̀n yìí ni àwọn ayọ̀ ọlọ́run nàtìlúhà àlẹ́yìká bẹ̀lẹ́hàkì tá à ń kà á fún ọ pẹ̀lú òdodo fàbíàyí hadithin ba'da Allahi wa ayatihi yu'minun ọlọ́run fẹ̀kẹ́ wá yẹn ń bẹ̀rù fún ara rẹ̀ ìwọ̀nyí ni àwọn ayọ̀ ọlọ́run tá ń fún ọ o pẹ̀lú òdodo nítorí náà èwo nínú ọ̀rọ̀ lẹ́yìn Allah àti àwọn aya rẹ̀ ni wọ́n máa gbàgbọ́ ṣẹlẹ̀ pé ó fẹ́ kan ti yanjú ẹ̀ ń bẹ̀rù pé èwo nínú èwo nínú ọ̀rọ̀ lẹ́yìn àlọ́ọ̀ àti ọ̀rọ̀ ògìṣẹ́ rẹ̀ lẹ́ máa gbàgbọ́ tọ́yì ńgbà náà ti wá sọ báyìí àti ayé àkọ́kọ́ tá àkọ́kọ́ ń tú tá à ń sọ pé kí ni ìwú yẹn kí ló ń ṣẹ́rí sí ẹ̀rọ àmọ́ gbọ́ the last comment mi báyìí mo níwà fi kú lẹ́nu yálà ayé eléyìí ni o yálà ayé àtàkọ́kọ́ ni o ìnámalẹ̀kẹ́tọ́ abúlé lè mú ṣèrékè yìí àwọn audience ńbẹ yẹn ó ní àwọn aṣẹbọ kì í sáwà mùsùlùmí àwọn audience àwọn tó lọ ń dojú ọ̀rọ̀ yẹn kọ́ ó ní àwọn wo àwọn aṣẹbọ àwọn tí wọn ò sin ọlọ́run alladhina kafaru bi kulli ma ja'a bihi nabiyuna muhammadin muhammadun sallallahu alayhi wa sallam àwọn ni àwọn tí wọ́n ṣá ìgbàgbọ́ nínú nǹkan tí ànábì wa mú wá wallahu ta'ala alladhi ya'muruna bi tiba'i ọlọ́run ọba àlekè ọlá tí ń pa wá láṣẹ ká tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ hata nàìjíríà aláhu kùdìwátana alihasana títí tá a fi sọ di role model wa àwòkọ́ṣe rere fún wa fi akiwa alina nínú àwọn ọ̀rọ̀ wa wà àmẹ́lìna àti nínú àwọn ìṣe wa wà ìbàdà àtinà àti nínú àwọn ìjọsìn wa wà akọ ìdìnà àti nínú àwọn àdìsọ́kàn wa ọlọ́run tó pa wá láṣẹ yẹn pé káṣù ànábì di àwòkọ́ṣe nínú ọ̀rọ̀ nínú òṣe àti nínú òròrí àti nínú àdìsọ́kàn láàyè ní aná ánìlẹ̀ àhàfi bíi àhàdìsìhì ọlọ́run ọba tó ní ká wo ànábì kọ́ṣe nínú ọ̀rọ̀ nínú ìṣe àti nínú ìgbàgbọ́ kò ní wá kọ̀ fún wa láti lu àdìsí ànábì náà ẹlẹ́tì híya àkíwá àdìsí ọ̀hún náà lọ́rọ̀ rẹ o wá àfọ̀hálù àdìsí náà ni àwọn àṣẹ rẹ̀ o wá àkíwá ìkìrọ̀rù àdìsí yẹn náà ni àwọn ìfaramọ́ rẹ̀ ìfọwọ́sí rẹ̀ o à ah, tọ́lọ́hún bá fi ní ká tẹ̀lé ànábì ká sọ di àwòkọ́ṣe ká tún wá máa rí àyà kan tí ó tún máa sọ pé ẹ má lu àdìsí rẹ̀ wọ́n ilẹ̀ fatanakudun that is contradiction ìtakora nìyẹn ọlọ́run ni a tẹ̀lé àtúmọ̀ ń sọ pé ẹ̀yà ayà kan ní ká túmọ̀ lu àdìsí rẹ̀ bọ́ọ̀ ló ṣe tẹ̀lé tọ́ọ̀bá lu àdìsí rẹ̀ bọ́ọ̀ ló ṣe tẹ̀lé tọ́ọ̀bá lu ìṣe rẹ̀ bọ́ọ̀ ló ṣe tẹ̀lé tọ́ọ̀bá lu àdì ọkàn rẹ̀ definitely ayà yẹn kò túmọ̀ sí pé àdìsí wo lẹ tó fẹ́ lò lẹ́yìn kùránì no àwọn ọ̀ṣẹ́bọ lọ́nà dojú ọ̀rọ̀ kọ ọlọ́fẹ́ kan ti pàwọ́ aláṣẹ yìí pé ká lu àdìsí àbí òpàwọ́ aláṣẹ rẹ̀ ó ti pọ̀ wá lẹ́sẹ̀ pé kálá àdíyèsí ó tún sọ fún wa pé a option tánàbí bá ti sọ̀rọ̀ a option nítorí bá sọ ó fáínà wàhálà mustahilun fi kitabi alhakim kọ́ọ̀rọ̀ sì takora wọn èèwọ̀ ni o nínú alukurani alápọ̀nlé èèwọ̀ ni o so nítorí náà yéé tutukutu ma fabihayi hadithin bàdáhu yu'minun kò túmọ̀ sí pé hadisi wo lẹ́tùn wá gbàgbọ́ lẹ́yìn àlùkùránì rárá o àwọn ọ̀sẹ̀pẹ̀ ọlọ́run bá wípé ọ̀rọ̀ wo lẹ tó fẹ́ gbàgbọ́ nínú rẹ̀ lẹ́yìn àlùkùránì sódù ufa ni ṣé ọ̀rọ̀ ògúnmọ́lá ni sọ́rọ̀ ṣàngó ni ṣé ntọ́ ọmọ mú wá nu ṣé ọ̀rọ̀ àrísítótò lọ́mọ mú wá fún wa ṣé ọ̀rọ̀ ẹ ẹ ẹ sókèrèsì sókèrèsì ọ̀rọ̀ tó ṣé ọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀mọ́ mú wá ni ah kùránì sọ̀rọ̀ ọwọ́ ní ẹ̀jẹ̀ àgbo láìfù Awólọ́wọ̀ it is a it is a it is a good role model for us àní wọ́n pe engineer sábìtù ní ọ̀gájú extra ìgbà ń sọ pé ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ sọ àwọn aṣíwájú kan ẹ lọ sọ wọ́n di role model ọwọ́ ń dàpọ̀ àwọn kẹfìrí kàngbọ̀n kàngbọ̀n àwọn kẹfìrí kẹmọkàngbọn ni wọn dákọ wọn ó ní wíwòun ní nsìn ó dákọ kẹfìrí tiẹ̀ tó sọ di old model abẹ́ ẹ̀rí báwo lẹ́yìn ọ̀n lẹ́yìn ntọ́lọ̀ ti sọ tó ti pàṣẹ pé ẹ̀sọ́ àlẹ́bìrì role model wọ́n wá ń dákọ̀ àwọn kẹfìrí kàngbọ̀nkàngbọ̀n kódà wọ́n dákọ̀ barista wọ́n láti kékeré ni wọ́n ti sọ barista di role model àti Haruna ní ó ga ju extra ló ti sọ bẹ́ẹ̀ ni ní MITV ló ti sọ abẹ́rẹ́ báwo mọ̀jẹ̀ wọn kó bá ọ o ṣòfò sara alẹ́ ẹ̀ lòfò ni wọn o mọ̀jẹ̀ wọn kó bá ọ anabi is our role model no other option from sunna no other option ọgbọ́dọ̀ jẹ́ Sunna ni tó o bá ti jẹ́ alùsùnà ni jẹ́ alùbídíà alùsìnà níjẹ́ báwọn alùsìnà nìyẹn ọlọ́run ìjà sínà. بسم الله والحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته حجة man qala الإسلام islamu وحديث. wa hadith ẹ̀rí ẹni tó sọ pé islam quran àti hadith ni àròjàre ẹni tó sọ pé al-islam quran àti hadith ni ní àná a yanjú ọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ pé al-islam qur'anun wahdaw àbí qur'an fakot àwọn tí wọ́n sọ pé islam qur'an nìkan ni a yanjú ọ̀rọ̀ tiwọn lánàá ní òní. a fẹ́ bọ́ sí orí igun mìíràn igun tí ó gbà pé Islam Quran àti hadith ni ẹnikẹ́ni tó fẹ́ rí Islam ṣe ó gbọ́dọ̀ lo alukur'an pẹ̀lú hadisi anabi àwọn igun yìí tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ni a mọ̀ sí ahalusunna wàlìjẹ̀máà minali muslimin tàbá ti ń gbọ́ jamaatu ahalusunna tàbí ahalusunna wàlìjẹ̀máà ni àwọn tí wọ́n sọ pé tó fẹ́ ṣe islam wàá lu quran pẹ̀lú hadith kí wàá ní ẹ̀rí wọn nítorí pé a ti gbọ́ ẹ̀rí àwọn tó sọ pé Quran nìkan ni àwọn máa lò àwọn ò ní lo àdíìsì a sì ti rí bí a ṣe fún wọn ní èsì padà. ẹ jẹ́ ká gbọ́ ẹ̀rí àwọn ahalùsùnà wàlìjàmá awalan <clears throat> ní àkọ́kọ́ àyẹ́sítara nafsa wọ́n fẹ́ kí ẹni tí ó lóun ò ní lo hadith àti quran wọ́n fẹ́ kó bi ẹ̀mí ara ẹ̀ léèrè ìbéèrè kan <clears throat> kó bi ara rẹ̀ léèrè ìbéèrè kan ìbéèrè náà ni pé kam rak'atan usalli zuhur raka mélòó ni màá kí fún irun zuhuri ká mo fẹ́ kí zuhuri rákà mélòó ni màá kí wákàm huwa ní sọ́ọ̀bù zakat èló sì ni òdiwọ̀n tí zaka wọ̀ èló ni òdiwọ̀n zaka wàhádàní su'àlàní yẹsìrọ́ọ̀nì wàhádà su'àlàní yẹsìrọ́ọ̀nì ìbéèrè méjì tọrọ ni ìbéèrè yìí o raka mélòó ni màá kí fún zuhuri kí sì ni òdiwọ̀n tí zaka wọ̀ òdiwọ̀n dúkìá tó kéré jù tí zaka wọ̀. wala gina bi muslimin anihuma mùsùlùmí kò sì rọrọ̀ tayọ kó má mọ ìdáhùn méjèèjì yìí walam yajida ijabatahuma fi kitabillahi ta'ala kò sì ní rí ìdáhùn sí ìbéèrè méjèèjì náà nínú alukur'an kò lè rí ìdáhùn sí ìbéèrè méjèèjì náà nínú alukur'an o ò lè kí alukur'ani kó o kan yẹra káìlá. o ò sì lè kí alukurani kó o kan iye òdiwọ̀n tí zaka wọ̀. wasayajidu ohun tó máa rí ni pé annalọ àtàlà amarahu bisolat ohun tó máa rí ni pé dájúdájú Allah ó pa á láṣẹ ẹ̀rùn kíkí wa amarahu bizakat ó sì pa á láṣẹ zakat fàkàyìfà yutọ́bìkù àádìhìlì àwámír báwo ni ó ṣe máa mu àwọn àṣẹ yìí lò mẹnìgbẹ́yìrì àyẹ̀nzùrà fìsùnà ànàbàwìyà láì ní bójú suna súnà ànábì àṣẹ tọ́lọ́wọ́ o ọ lérè pé rákà kí sì ni òdiwọ̀n tó kéré jù tí zakawọ̀ ó lè rí kà nínú alukur'an látòrí fatia lórí suratul nas àfitọ́ ọba wo inú hadith inna hadha minale muhal. o lè rí àṣẹ ọlọ́run yìí lò láì wo inú hadísì inna hadha minal muhal dájúdájú èyí wà nínú tí ò rọrùn kò rọrùn fún ọ láti mọye rákà tó o máa kí nínú Qur'an kò rọrùn fún ọ láti mọ òdiwọ̀n tí zaka nínú dúkìá wàlídà nítorí kanati hajatul qur'an li sunna akthara min hajati sunna lil qur'an nítorí èyí ló fi já sí pé bùkátà kùránì sí súnà bùkátà tí kùránì tó ní sí súnà ó pọ̀ ju bùkátà tí súnà ní sí kùránì lọ. bùkátà need bùkátà tí kùránì tó ní sí súnà ọ̀pọ̀ ju bùkátà tí súnà ní sí alukùránì lọ ọ̀dà Allah ni a kírun irun wákàtí mélòó lọ́lọ́run ni a kínú Qur'an tó dákọ̀ rẹ̀. o lè gbọ́ sọ̀látò lè ṣá inú Quran from A to Z inú Quran kò sí sọ̀látò lè ṣá yìí ntọ́ àpí àánú Quran kò tayọ sọ̀látò lè fajiri tó pè ní Quran lè fajiri in fact Quran fajiri ganan àdíyèsí ló já mọ̀ pé sọ̀látò lè fajiri tó ni ọwọ́ àṣẹ kan tó wà nù Quran ni pé ẹ kírun nígbà tóòrùn bá yẹ̀ ní àtàrí títí tí òru yóò fi wọlé ó parí irun mélòó ló wà di dandan kò sínú kùránì sẹ́rí pé kùránì òun ló ní ìdí hadisi ju bí hadisi ṣe ní ìdí kùránì lọ nítorí pé yóò hardly ló fi rí ọ̀rọ̀ kan tó ga sí pé nínú àdìsí tó ga sí pé kùránì ló ṣẹ̀ fi yanjú ẹ̀ bọ́lá ń ṣe gbé ètò kùránì àti àdìsí kalẹ̀ nìyẹn wípé kùránì ó wá bùkátà sí àdìsí ju bí àdìsí ṣe wá bùkátà sí alukurani lọ kàmá kọ́lá al-imamu al-awza'i rahimahullah gẹ́gẹ́ bí imam al-awza'i ṣe sọ ó sọ pé alikitaabu ahwaju ila sunna mina sunna ila alikitaab imam wa al-awza'i ó ní alukurani ó bùkátà sí sunna ju bí sunna ṣe bùkátà sí alukurani lọ kàmáfi alibaharu alimuhit lizarikashi gẹ́gẹ́ bó tún ṣe wà nínú tírà alibaharu alimuhit ti àfàwà zarikashi volume six page eleven wanakolahu ibnu mufleh alhambali ibnu muflehu òun náà tún gbé ọ̀rọ̀ náà wá nínú tí a tó pè ní àdábù àṣẹrìíyà volume two page three zero seven O makihul ó gba ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ tábìyìn tí ń jẹ́ makihul <clears throat> ẹ̀rí àkọ́kọ́ nìyẹn o fún àwa alùsùnà wípé kùránì bùkátà sí súnà. Si ju bí súnà ṣe bùkátà sí kùránì lọ nítorí pé àwọn àṣẹ tó wà nù kùránì àwọn àṣẹ tó ga sí pé àfi kó o lọ sínú àdìsá ànẹ́bì kó o lọ súnà ànẹ́bì kó o lọ sínú súnà ànẹ́bì ni wàá fi mọ ìtumọ̀ àṣẹ náà èyí táwọn afáà wá sọ yìí sótakò làákàyè tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì minhauju hirod alamanyesin amu nínú àwọn ojúpọ̀nà ìdá ọ̀rọ̀ padà síni lẹ́nu alamanyesin amu fún ẹni tó bá ń sọ pé anahu lahajata lili muslimin lisunna alimusharrafa fún ẹni tó bá ń sọ pé. àwọn mùsùlùmí wọn ò bùkátà sí súnà ànábì o nínú ojúpọ̀nà tí a lè gbà tó kó ọ̀rọ̀ dà sí lẹ́nu ni èyí tá a tún fẹ́ mú wáyìí wa annahu yuktafa bil qur'an al karim nínú ọ̀nà tí a lè gbà dá ọ̀rọ̀ padà sí ẹni tó bá ń sọ pé yukutafa bil Qur'an karim àwọn èèyàn láti gba tító pẹ̀lú Qur'an nìkan nínú ọ̀nà tá a gbà dá èsì padà fún rèé o anahu bihadha alqawl yaruddu kalama Allah ta'ala fi kitabihi alkarim a sọ fún pé n tó ń sọ yìí o ti ń dá ọ̀rọ̀ padà ọ̀rọ̀ ọlọ́run o ti ń dá padà sí lọ́dọ̀ o ti o ti dá ọ̀rọ̀ ọlọ́run padà o ti ń kọ ọ̀rọ̀ ọlọ́run nínú tírà rẹ̀ pẹ̀lú tó sọ̀hún sísọ rẹ pé àbùkátà ti súná o kagbà tító pẹ̀lú Quran nìkan o nítọ́ sọ̀hún yẹ̀rúdù kàlámà Allah ta'ala fi kitabihi o ti dá ọ̀rọ̀ ọlọ́run padà nínú tírà rẹ̀ tírà rẹ̀ alápọ̀nlé o ti dá padà nìyẹn ọ̀tẹ̀wọ́gbà háyìsù níbi tó ga sí pé amara ayi amara Allah subhanahu wa ta'ala fi ayatin kathiratin ní àyè tó ga sí pé ọlọ́run ọba àlekọ́lá ó pa wá láṣẹ nínú àwọn àyà tó pọ̀ rẹ́gẹ́dẹ́ bil akhadhi bima ja'a bihi nabiyu nabiyu sallallahu alayhi wa sallam ní àyè tó ga sí pé Allah subhanahu wa ó ti fi ọ̀pọ̀lọpọ̀ àyà pa wá láṣẹ láti di ìntànàbí bámúwámú kágbámú wọ́n wá ní àbùkátà sí súnà wàbẹ̀lì ntìháyí àmàna ànihù ọlọ́run tún lo ọ̀pọ̀lọpọ̀ àyà láti fi kọ̀ fún wa pé láti fi kọ̀ fún wa pé ohun tó bá ní ká jìnà sí ká jìnà sí wàbí tọ́ àtìhì Allah tún mú ọ̀pọ̀lọpọ̀ àyà wá láti fi sọ fún wa pé ká tẹ̀lé àṣẹ rẹ̀ wàkọ̀bùlì hukumihi Allah tún fi àwọn àyà ó tún fi pa láṣẹ pé ká máa gba ìdájọ́ rẹ̀ wọlé níbo ló fẹ́ ti gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí àwọn àyà tọ́lọ́n ti ní kágbáǹ tó mú wá mú àwọn àyà tó ti ní ká jìnà sí tó bá ní á jìnà sí àwọn àyà tó ti sọ pé ká tẹ̀lé àṣẹ rẹ̀ àwọn àyà tó ti ní ká gba ìdájọ́ tó mú wá lórí ọ̀rọ̀ níbo ló fẹ́ ti gbogbo yẹn sí wàkọ́dé takọ́dàmọ́tì àdìlà fìdálìkà a sì ti mú àwọn àyà kan wá níwájú lánàá lórí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wàhá Kahadi, tó gbélé yìí o àsọpá àwọn ayé yẹn pọ̀ àti mú mẹ́wàá ní àná tó wá gbọ́ míì kọ́lá tààlà Allah subhanahu wa ta'ala nínú suratul ashiri ayẹlẹ́ keje Allah sọ pé wàmẹ́ atakumur rasul fakhudhu ohunkóhun tí ògìṣẹ́ bá mú wá ẹgbàá mú ohunkóhun tó bá mú wá ẹgbàá mú. wàmà nàhákùm ànihù fáńtàhù ohun tó bá kọ̀ fún yín ẹ jáwọ́ ńbẹ̀ wattaqullaha ẹ bẹ̀rù Allah inna Allaha shadidul iqab le koko níyà tọ́ọ̀bá ti gbá íńtánẹ́bì mú wá mú ọjẹ́yà tọ́ọ̀bá ti ti ní ká kúrò ọ. ọgbà súnà ànẹ́bì mú ọjẹ́yà ọlọ súnà ànẹ́bì ọjẹ́yà ìyà tó sì le koko ló sì jẹ kìí ṣe ìyà tó yẹpẹrẹ. àyà ká gba ntọ́ba mú wa mú mu ká sì jìnnà sí wa àyà rẹ̀ nu ẹ̀tún wò míì nínú sọ́lọ́tò àyà sixty five aláwọ̀ sọ لا يؤمنون حتى يحاكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا رأوا فلا nítorí náà la àwọn tí wọ́n ń sọ pé àwọn gbàgbọ́ wọn gbàgbọ́ fàlà rárá wàrọ́ bíkà aláwo ni mo fi olúwa rẹ tí í ṣe aláwo mo fi búra fún ọ lórí ọ̀rọ̀ yìí láyú mìnún wọn ò tí ì gbàgbọ́ o wọn èsè onígbàgbọ́ òdodo o àwọn àfààní láà àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ àyà yìí láà ni láà zaida ni láà lékún ni já àti tawkidan tí wọ́n fi ṣe ìkànpamọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí lágbára gan o ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó lágbára gan o fàlà wàrọ̀bíkà nítorí náà mo fi olúwa rẹ búra ìyẹn túmọ̀ sí pé mo fi ara mi búra fún ọ ìwà nàbí láyùmínún wọn ò yé so nígbàgbọ́ àtàyù hakimuka títí wọn ò fi gba ìdájọ́ rẹ̀ fíìmà ṣàjára bainahum nínú tó bá ṣẹlẹ̀ láàrin wọn à ń fa ọ̀rọ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó dára kò dára n tó bí awuyewuye sílẹ̀ láàrin wa nù. No ìdájọ́ ànábì ní kíni ló máa yanjú ẹ̀ tọ́ ọ bá ti gbà èso ń gbàgbọ́ òdodo ohun tó mú kí Jamiu Adégún wà ohun tó fi sá fún mi nù ohun tó mú ká Amadiyya ò sá fún mi nù ohun tó mú káwọn ń Sufi sá fún mi nù torí pé wọ́n ń pera wọn ní mùsùlùmí ó ń gbàgbọ́ òdodo mo wá fi sínú condition condition for the debate pé gbogbo ohun tá a bá sọ. So, quran àti hadith anabi láàmú rìfá ẹ̀ sí agbárísì làwọn ò mọ̀ fẹ́ rìfá ẹ̀ sí ntí ò jẹ́ kí wọ́n lè bọ́ tanu tọ́ba ti fẹ́ bá anybody ṣe debate wọ́n mú àyà ìwà fún un pé àtá yuha kèmúkà fi ìmọ̀ ṣàgàrà bẹ́ẹ̀ náà òun ohun tá a jọ ń fà yìí àdìsí láfi yanjú ẹ o ẹ̀rí ẹ̀ náà sì rèé o ọ̀rọ̀ tó lágbára débi pé ọlọ́run ọba tún fi rẹ̀ búra ó ń fira rẹ̀ ó fi búra fànẹ́bí pé ó wọ́n ń tara wọn jẹ ni wọ́n èé e ṣe onígbàgbọ́ òdodo àyàfi ìgbà tí wọ́n bá tó gbà pé ìwọ ni ó máa dájọ́ láàrin wọn lónìí tí ó wà sí ànẹ́bí mọ́ láàrin wa ẹ o lè sọ pé sebi ń gbà tánàbí ń bẹ láyé nu ìwọ tó ọkọ ọ̀rọ̀ anabi lẹ́yìn rẹ ọkọ lójú rẹ ìwọ tó ọkọ ọ̀rọ̀ ànẹ́bì lẹ́yìn rẹ̀ ọkọ̀ lójú rẹ̀ ẹnínú ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀dà adọ́gba pé ànẹ́bì ò sí láyé mọ́ nítòótọ́ ok ní àná a mú àwọn ọ̀rọ̀ kan wá àbá àti ìmú wa ni ẹ̀jẹ̀ sáré wù náà. àwọn ọ̀rọ̀ tí ọ̀dà ká sọ pé à ń jà sí rákà ìlà fàpẹ̀rẹ̀ èmi ní rákà mẹ́rin ni ìwọ ní rákà mẹ́jọ ni kí láfi yanjú ẹ̀ ẹ́ àdéhìsì ṣe àìwá sí àdébìláyé mọ́ ìsìn sódíkà mọ́ ìyanjú àmọ́ nítorí àbòsí tó o fẹ́ ṣe ló fi lóòní lu àdìsí ṣe rí padà àbòsí ni wọ́n àbòsí wọ́n yanjú wọn ò ṣe ní ọ̀dà kú ọ̀dà kú burú ọ̀dà mú àyà kúrán wà tó ní kó kí àyà mẹ́rin mú wá àyà kúrán tó ní kó kí mẹ́rin mú wá alábòsí.

omi ló ń lò ohun tó sì ń lò ó sì ju omi lọ alágbárí ti pọ̀ jù ń yìí. thumma la yajidu fi anfusihim harajan lẹ́yìn tẹ́ bá gbà pàdébì ni ó dájọ́ tán kò tó wá ẹ̀ tó wá ní ẹ̀sùn kankan nínú ẹ̀mí sànàbí. pé tànàbí mú wá wọn pé kò yọrí bẹ́ẹ̀ àìlẹ́ ọ̀yọ́ jẹ́ rákà mẹ́rin náà ah, àsìkò àsìkò tí tí tẹ́gùn lè kókókó ó yẹ kó jẹ́ bíi mẹ́jọ ni ah, ìṣáì kò yẹ kó jẹ́ mẹ́rin àsìkò tó oorun ti ń kù wá tá a ti fẹ́ máa tò gbé ah, kò sì jẹ́ ó jẹ́ yọkàn péré fún mọ̀lá yẹ́jìdú fi àǹfùsìhìm hàrọ̀jà kò wá ní sí nǹkan kankan láì dá légbò ọkàn haraj ní egbò ọkàn nínú ẹ̀mí yín sí ìdájọ́ tánàbí mú wá wọn wàyúsálìmù tẹ̀sílímà wọ́n wàá gbàfà pátápátá wọ́n á gbàfà pátápátá àwa alùsùn náà àmọ̀kú oríire o. ọ̀kan nínú àwọn ọmọ Jamiu ẹni tí orí rẹ̀ ò bá tí ì dàrú ọ̀nà ẹja mógútó torí pé òun ló dàbẹ́ ni pé Ọlọ́run ti fi hàn wá pé léyìí Ọlọ́run kò rire mọ́ ṣẹ́ẹ́rẹ́ ẹ̀ ń torí ẹ̀ bá ti dàrú ó ṣòro wò ó. ṣebí wọn náà mọ̀ pé bí ẹni tí ń wo wèrè bí ọba pa wèrè wèrè ọ̀pá ni won soro owo àwọn tó rí wọn ti dàrú nú won soro owo wo yọ san kò san ó ní ọrọ wèrè ẹ lérò pé ó ti san fún ni kò tí ì wò fún kò tí ì san fún ẹ gbọ́ ọ̀rọ̀ tí arákùnrin kan sọ. So kẹ́lẹ́ mọ̀ pé torí bá ti dàrú sẹ́ ìlànà àṣà aláòlòkù wọ́n ní àbúrò yìí mọ́ ó ní mo gbọ́ gbogbo wáàsí rẹ tó ṣe lórí ọ̀rọ̀ Ahmadiyya àti Tijaniya wọ́n ní látòkèdè sálẹ̀ ọ̀rọ̀ náà ọ̀wà mú àyà kura nígbà fún mi lórí pé Jésù ń padà bọ̀ àfi àdìsí fún mi ní àyà Kùránì. àbẹ́rẹ́ báwọn kémi lọ bá àwọn àyà kùránì wà. so ànábì sọ̀rọ̀ olóògbà àgbọ́ rẹ ni oní tó sọ ń kò ràn ọ́ àfi kó má ya wà sàábí wo ló sọ bẹ́ẹ̀ fànàbì rì wípé ọ̀rọ̀ tó sọ yìí èmi ò lè gbà o àyà kẹ́ ẹ lè mọ̀ pé kèfèrí pọ́ngoro nínú àwọn tí ń pera mùsùlùmí àwọn tí wọn ò gba ànábì gbọ́ lọ́pọ̀ jù àmọ́ tí wọ́n daṣọ mùsùlùmí bora ó gbà pa fún wọn ládìísì ó gbà bẹ́ẹ̀ ó wá ní àfi ká mú àyà Kùránì wá wọn náà lọ fún mi náà ya Kùránì tó ní kó kí àyè lára kà mẹ́rin tó ti mú yòówá èmi náà wà mú àyà nígbà tí jésù wà mú wa àmọ́ tó ti rí àyà tó ní kó kíraka mẹ́rin fáìlà raka mẹ́rin fún asri raka méjì fún subui mẹ́ta fún magribi mẹ́rin fún ìṣáì tó o sì ń kí i o gbọ́dọ̀ wàá gba ti Jésù náà wọlé nu torí ẹni tó sọ oníraka ẹni tó sọ iye raka òun náà ló sọ̀rọ̀ Jésù pé Jésù ń padà bọ̀ náà alimi fáàrìkìn is there any difference? ẹni tó so yẹ rákàtà kì í fọlọ́hún náà lọ sọ pé Jésù ń padà bọ̀ ó sì àdógún pé dandan kí n mú àyà wá lórí pé Jésù ń padà bọ̀ àyà mi tún rè o tó fi mọ̀mọ́ ara rẹ̀ ọlọ́run ní fàlìyàhádárì lẹ́dínà yòkọ́lìfúnà àní àmúríyí àǹtùsí ìbáhùn fìtínátún àóyùsí ìbáhùn àdáàbùn àlìyìm àwọn tí wọ́n ń yapa àṣẹ rẹ̀ alladhina yukhalifuna an amrihi àwọn tí wọ́n ń yapa àṣẹ ànábì kí wọ́n lọ ṣọ́ra wọn o an tusibahum fitnatun kọ́mọ̀gà sí pé fìtínà yóò ṣẹlẹ̀ sí wọn o aw yusibahum adhabun alim tàbí kí ìyà ẹlẹ́tẹ̀ẹ́lérò kọ́mọ̀bà jẹ wọn o ní ti fìtínà ilé ayé wọn ti rí fìtínà o pẹ̀lú ìdájọ́ ṣẹ̀ríà tá a padà wàá kà nípa wọn o fìtínà sì ni ó jẹ́ fún wọn o tọ́wọ́ bàbá bà wọ́n láyé nípa pé nàìjíríà ò lo ṣẹ̀ríà àdáàbò ní àlíìmù ìyà tí ó máa ta wọn tí ó máa ru wọn ó dúró dè wọ́n lọ́rùn o má yapa àṣẹ ànábì mọ́ o ànábì kì í ṣẹgbẹ́ rẹ o àwa tá a ní o ṣe súnà a ní kó o bọ ànábì o ànábì kì í ṣe ọlọ́run wa o àbá ní kó o bọ́ ni ṣáà ní kó o sìn ni àní kó o tẹ̀láṣẹ rẹ̀ tẹ̀láṣẹ la wí gba bá sọ gbọ́ ẹ̀jẹ̀ àtẹ̀wájú fàmáàdà yẹ́sìnà wàhádà záìm wàlèmùdáìm kí ni ẹni tí ń sọ ọ̀rọ̀ tí ò lẹ́rìí ní pè ní záìm azáìm ẹni tí ń sọ̀rọ̀ tí ò lẹ́rì tí ò sẹ́rì fún un tayọ agbárí alimudain ẹni tó ń sọ̀rọ̀ náà ni tí ò lẹ́rì ìtumọ̀ kan náà ni ẹni tí ń kílèmù táìtù kan láì lẹ́tọ̀ọ́ sí i kí ni ẹni tí ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí anahu yuktafa bil quran wípé ká gba tító pẹ̀lú quran nìkan wàyùsítàgùnà bíi ànísúnà ká sì kúò suna bi súnà pẹ̀lú kùránì ká rọrọ̀ kúò bi pé kùránì fi ilẹ̀ ayat nínú àwọn àyàtà tá a mú wáyé kí ló fẹ́ sọ náà tó mú wáyé kí ló fẹ́ sọ sangilisi kí ló fẹ́ sọ sí nísìn yapa ó omi sọ pé èèwùlẹ̀ sọ́ngbàgbọ́ òdodo tọ́ọ̀bá ti gbantánà bíbá ti sọ gbọ́ èè sọ́ngbàgbọ́ òdodo kí ló fẹ́ sọ nípa gbogbo ìwọ̀n yẹn wàkàyìfà wàkàyìfà sayẹsitẹjiibu li amurilayi ta'ala fiya ọ̀dà báwo ló ṣe fẹ́ dáhùn báwo ló ṣe fẹ́ jẹ́ pé ọlọ́hun nínú àwọn àyà wọn láì nílò súnà wàhálà bil idafati ila ma kulnahu ila ma kulnahu awalan bi ikhtisarin eléyìí ní ti ṣíṣe àfitì rẹ̀ sí ọ̀rọ̀ tá a kọ́kọ́ sọ ní ṣókí lánàá nípa ọ̀rọ̀ irun tá a sọ pé ẹbí léèrè pé raka ọlọ́run ní akírun ni báwo la kí ọlọ́run ayọ̀ zaka ni báwo la yọ báwo la yọ àwa fẹ́ tún ṣe àtúnfẹ́ padà sórí ọ̀rọ̀ ń padà kó lè mọ pàtàkì súnà níbí wàhùwà anáhù kẹfà sayukimu sọláta alẹ́tì amarahu Allahu ta'ala biha fi kìtàbíhi alikarim ọ̀rọ̀ náà ni pé báwo ni wọ́n tó lo súnà báwo lo ṣe fẹ́ kírun eléyìí tí Allah ọ́ láṣẹ rẹ̀ nínú Al-Qur'ani alápọ̀nlé wàmẹ́ àdàdúhà iye ìrun mélòó máa kí torí kanu Qur'an wàmà awqatuha kí sì ni àwọn àkókò tọmọ kírun náà wàmà shurutuha kí sì ni àwọn májẹ̀mú rẹ̀ wàmà mubtilatuha kí sì ni àwọn nǹkan tí máa ba irun náà jẹ́ sọ orí kanu Qur'an pé sọmọ gálùwàlà ńgbà òsì so òkú lórí irun babasangiliti ńgbà òso òkú lórí irun ńgbà ló ti rí sísọ pé mọ́ngálùwàlà ńgbà ló ti rí. níbo ló ti rí máa tanra rẹ jẹ wàkúl mísìlá dhalika fi zakat ìwọ alùsùnà tún sọrú yẹn fún nípa ọ̀rọ̀ zaka wasiyam àti nípa ọ̀rọ̀ ààwẹ̀ wàlẹ̀ hajj àti nípa ọ̀rọ̀ hajj wàbáàkì ṣàáìrì dìínì wà ṣàráìhì àti àwọn àmì ẹ̀sìn wa àti àwọn òfin rẹ̀ máa fi pèsè àkíyèsí wa kaifa sayutabiku qawla Allah ta'ala báwo ni ẹni tí ò lo àdíìsì báwo ló ṣe fẹ́ lo àyà iná ọlọ́run ní wàsáríkù wàsáríkọ̀ ọkùnrin olè